للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته a ń sọpẹ́ fún ọlọ́wọ́n bá aláàánú jùlọ a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá olùfẹ́ wa olùṣìpẹ̀ wa annabi wa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run kuma bá nábi náà tàwọn ará lè tàwọn sọ̀hábà rẹ̀ an bẹ̀ lọ́wọ́n bá kó sànú àwa náà láwọn òbí wa tàwọn alfáà wa tàwọn ọ̀gá wa gbogbo àwa jàmáà lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọdé àtàánú wa láyàtàlù kẹyàmù tíra sí àfihàn ìlànà lẹ́kọ̀ọ́ ní òwúrọ̀ ọjọ́ òní onírin hukbatu min at-tarikh fima bayna wafati rasulillahi sallallahu alaihi wasallam ila maqtal hussein sana wáyé wa sittina hijra kùtọ̀pẹ́ títí di àgbẹ̀mọ́ ipa sẹ́dìnà hussein ọmọ sẹ́dìnà ali radiyallahu anhu ẹnu huma page 21 lábí 20 láti gbéra láàárọ̀ ẹ̀ afáàrín sàlàyé fún wa ilé iná ẹ̀bí rìnlẹ̀ fún wa pé islam ẹ̀sìn ọlọ́run ọba ni torí ọ̀nà tó fi bá islam jà ó kó fi parẹ́ àmọ́ gbogbo ògbà tún bá yọ innahum yakiduna kaidan ni wa akidu kaida wọ́n bá ti ń dètè wọn lọ́lọ́run sí tó tiẹ̀ ibi ń dáàbòbò ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ tíra táwọn èèyàn ń kà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀tá islam wọ́n ṣe wọ́n ti gbin aburú sínú ẹ̀ nípa àkídà islam tó yanjú wọ́n bàjẹ́ mọ́ àwọn èèyàn lọ́wọ́ òun làwọn èèyàn ti ń gbé káàkiri nípa ìbàdàt wọ́n bàjẹ́ mọ́ àwọn lọ́wọ́ náà èèyàn ti ń gbé káàkiri nítorí ẹkún wọn kà wọn kà kún ní àti tí wọ́n pé àwọn Islam ọ̀pọ̀lọpọ̀ nípa àwọn tíra ìtàn àwọn ni wọ́n kọ́ tí wọ́n pé bá ń kà yóò àwọn láàrin àdìmáyìn àti kí ẹn lẹ́wọ̀n kan àwọn yìí ó tó wá ti eléyìí sọ̀rọ̀ ọlọ́ọ̀ba eléyìí sọ̀rọ̀ alẹ́ bìtẹ́lẹ̀ eléyìí takò ọ̀rọ̀ àwọn sùhábà eléyìí kìí tàwọn sábìtà àmàlà àwọn eléyìí ó di yé wa bó ti lọ ni mímọ náà bẹ̀rù ndẹ̀kìrá àti kótóbi àwọn a máa kàkéèsì tá a máa sọ̀rọ̀ fún tá a bá ń ka àwọn tíra ìtàn ọmọ òwúyí táwọn kan àwọn ló fi mọ̀ إليه هو تحتي ومنها فهو يعني ريني عندما نقرأ كتب التاريخ نحذر من tí ẹ bá ń ka tíra ìtàn nítorí ma sọ́ra fún yìí mawan antamila ma ara ilmu'allif ma tẹ̀lé gbogbo tí ẹ ń tọ́kọ tíra ẹ̀ àtọ́ ẹ̀ bá tọ̀ ma fìsì wà nífra láti máa wòye tí n tí lọ number two làbúdà ànàndòrò ìlà asìlò rẹwà àyàtí láìlà ráyè lẹ́yìn náà àwò gbóò ní rìwáyà yẹn ẹgbàwá tó mú wáyé bóòlù ti fẹsẹ̀ rí lẹ́tí kìí ṣe ráyè tiẹ̀ ráyè ń kọ́ ní sọ́kù sí ọ̀pọ̀lọpọ̀ lónìí àgbọ́sọ wọ́n ti gbọ́ nìkan lọ́sẹ̀ ọ̀kan pẹ̀lú ráyè wọ́n kẹtẹ̀lé wọ́n gbé káàkiri kí ní ìbílẹ̀ àní kí ní ọba mú ọmọ ìrẹ̀bà rẹ̀ ẹwọ ríwáyà yẹn ẹwọ ríwáyà yẹn ẹwọ̀rọ̀ yẹn wò tàn ìgbẹ̀jẹ̀ islam nọmba 3 nàtàwákà ìsáf ìdàkìrà ilé ìjọba náà kọ́ yẹn kárí pé amúlọ́rẹ̀ amúlọ́mọ̀ọ́yá ìṣedéédé ń gbàlánkà yẹn ó yíwa ìṣedéédé نقرأ تاريخ أصحاب السلام أمرين اثنين قد يديوك كان بقوم بانكمجي كمان كان بقوم أصحاب السلام كمان كان بقوم أصحاب آني كني أديوك مجي torí àwọn tá ń kọ̀rọ̀ wọn láàrin ìgbàtẹ́lẹ̀bí sẹ́láàmù sẹ́láìsì yìí tí ti ti wáyé tàbí àìjíra àwọn sàábẹ̀ ni àwọn àlejò àánú wọn láàrin àwọn tábìrì ó di tó wùdí àwọn tábẹ́tà kàtàwọn yìí ẹni wọ́n kàtà ń pa àwọn sàhábà lótú agbọ́rọ̀ ń pa sàhábà mi sẹ́lẹ̀ wọ́rọ̀ yẹ wò gbogbo ọ̀rọ̀ tó bá gbọ́ ń pa sàhábà mi sẹ́lẹ̀ tó bá ìtakò tó bá lùkùnrin àbí súnà àbọ̀ takò tó bá mọ̀ nípa gbèsè ayé àwọn sàhábà mi sẹ́lẹ̀ ó jọ̀rọ̀ náà nù ó ní àná àtàkìlá kánádì ọkà kánádàbọ̀ wọ́n àwọn aláàkọ́ أن نعتقد أن أصحاب النبي صلى الله عليه وسلم هم خير البشر بدل الأنبياء الله صلوات الله وسلامه عليهم كما يقول أن تنصرهم أيو أن نودع جنوب ودينيا لن يما نبي الله با قسية دا كان الأمة كان جوا النبي كان قد أسوأ وعلى صلى الله عليه وسلم قسية أمه هي لو كان هي أن تنقتهم أيو أن نعتقد أن أصحاب هم خير البشر àwọn wọn dáadù nínú ọmọ ènìyàn bádọ́lá àmbíyà lẹ́yìn àwọn níbi ọlọ́wọ́n ọba salawatullahi wa salamu alayhi ẹ àwọn ọ̀tá islam yẹn fún ilẹ̀ jẹun kan wọ́n máa sọ̀rọ̀ tẹ́rì kó wá nífẹ̀ẹ́ àwọn asábẹ́ mi ẹ̀bí wọ́n nífẹ̀ẹ́ àwọn afáàrí hadith kan bẹ dáhùn yẹn máa wí wọ́n ní ànábì sọ wípé sallallahu àwọn àǹfà nínú al'umma ti mi yíò wọ́n ṣe déérí àwọn ìnẹ́bí ọlọ́ọ̀bá ní israel hajj allah gbogbo zari mú lọ lọ́fẹ́ òyìn ìwé ànẹ́bí ọlọ́ọ̀bá kómi àǹfà náà kómi ṣéwù náà kò lè dípò ànẹ́bí ọlọ́ọ̀bá lọ́rọ̀ àtàbí bẹ́ẹ̀ sọ̀rọ̀ pa abubakar sadiq tọ́jú àjọ ní kíni khairun nas siwal anbiya kò sẹ́ńtọ́ da ẹ̀ńtọ́ ọ̀rọ̀ ti kẹlẹ́ eléyìí kìí sí ìrìn àdáre ọ̀rọ̀ yìí kìí sí ìrìn àdáre ya di ẹyin bẹ́ẹ̀ ní mẹ́rin sọ́pọ̀ àwọn sàábé àwọn ni wọ́n dáa jùlọ ẹ̀dẹ́ ẹ dị nǹkan tí Abdul Qadir rahimahullah tó ìgbọ́lọ̀ ṣètọ́ ó gbé ara ó ó fáwọn ọ̀gá àwọn àwọn tó wá lọ ọlọ́run ò sí tó sí ní haram ní ẹ̀tọ́ fún wọn ó di yíwa so a mọ̀ pé àwọn sàábí àna àtàkìdá kágbà pé àwọn sàábí àlè sẹ́lẹ̀m wọ̀ ìdẹ́ àna àsàábí nàbí sẹ́lẹ̀m khairu bashar bashar ni ẹ̀dẹ́ ènìyàn abara bára àmbíyà lẹ́yìn àwọn nàbí وذلك لأن, وذلك لأن الله تبارك وتعالى مداهم والنبي صلى الله عليه وسلم كذلك مداهم eléyìí rí bẹ́ẹ̀ tó pé ọlọ́wọ́ bá gan ló yìn wọ́n bẹ́ẹ̀ òṣìṣẹ́ ọlọ́wọ́ bá gan ló yìn wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ na anna fi akthar min hadithin annahum afdalu bashar bàbá anbiya salawatullahi wa salamu alayhi ó dẹ́ sọ̀rọ̀ ayé fún ẹni ọ̀pọ̀lọpọ̀ hadith ipe annahum afdalu bashar pé àwọn olólọ́jú náà wìn bàbá anbiya lẹ́yìn àwọn níbi ọlọ́wọ́ bá salawatullahi wa salamu ọlọ́wọ́ kó bá kẹwọn kó bá gẹwọn al'amuru sani ẹgbẹ́kejì ẹwọ dáadáa ẹwọ insaf injọ ń pè ní Qur'an fi sudúrò fi sutur Qur'an akójọ sínú ọpọlọ àti kójọ sínú àkọọ́lẹ̀ kójọ sínú ọpọlọ àwọn sábà pọ̀lọpọ̀ àwọn sábà ọ̀fà ní Qur'an ni wọn ó di wa sáwọn onídìí kan sẹ̀mọ̀ àti ẹ̀ẹ́dẹ́kàdáwò bí ti wà yìí nígbà wọn lọ sí ojú ogun tí àwọn ọ̀pọ̀lọpọ̀ kú láyé umar usaina abubakar sadiq ogun yamama kọ́ ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ ojú ogun yẹn nínú àwọn fásitì quran more than seventy fún ìṣẹ́fà pé lábáwá ní seventy kò mílíọ̀nù pé seventy ni ó lè jù bá ń lọ sọ́pọ̀ fún wàlí káyì àwọn àwọn fásitì quran wọn kú lọ yìí kíláàsì wọn lọ bí kúta kò ní sẹ́yìn àti ó tún àkùrán sọ yìí má abubakar sadiq ẹwọ ẹwọ sẹ́yìn kí wọ́n bá ń abubakar sadiq òun làlífà mo fẹ́ fún ìmọ̀ràn ẹ̀sọ́ fáwọn èèyàn àwọn òfọ́lù koran koran yìí ká kójọ báwo nídẹ̀ ní ìsìn àwọn tó ń bọ̀ lẹ́yìn wà nídẹ̀ ká kójọ ká kójọ tukọ̀ náà sẹ́dínà àbọ́kà sẹ́dínà wọn tó wí omi kí ló ń sọ yìí ṣé òun láwọn ẹ̀fọ́ alówó rọ̀ sún dáì bí o ti nà á sí ara mi kọ́ mi sẹ́dínà amúrùn aláwọ̀ ìṣòro sábìdàrà sẹ́dínà wọn padà sí ní mr black ọkọ̀ ìlànà kọ́ mọ́ mọ́rọ̀ ìwà máa ah tẹ́lẹ̀ bí ó ṣe ń lọ bí ẹ̀kẹta ọkàn abọ́kàn náà ti jà jẹ́ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tó ń sọ yóò dúdú rẹ̀ ó di wa abọ́kàn wa gbà ń bá pé ṣe na zebi sáàbì ọ̀kan náà ò fáàzà àgbà ni kẹ́nà lẹ́yìn náà kò táàbù tún ni ẹni tó náà tó mọ nǹkan kọ́ ni tí wọ́n tó mọ nǹkan kọ́ gbà yẹn kó tó nǹkan òun wá bí wọ́n á bí àwọn yẹn pẹ̀lú ẹ̀ àmọ́ ṣe na zebi sáàbì òun ni chairman wọn kama lẹ́jìnà rẹ̀ kama kọmí tí ó kó kọ́ra jọ ẹ̀rọ bẹ́ wí oníyà àlọ́ rasul ah anábì náà gbọ́dọ̀ pàtẹ́ yìí àmọ́ kí ẹ sọ fún mi kí ma ẹlọ́run sí hajj ní ìwọ̀dì kọ̀ọ̀kan wa tí bá dé mẹ́ka ìwò òkè òhùd bó ti tó yìí kí ẹ sọ fún kí ma lè fọwọ́ hu òkè òhùd kí ma fọwọ́ gbẹ tí ó fi lùpẹ̀tẹ́lẹ̀ ọ̀rọ̀ mi lọ́ọ́ lùpẹ̀tẹ́ ní kí n ṣe yàn ah bẹ́ẹ̀ kó bá mi nìyí àmọ́ àti àmì àmọ́gẹ́ni kí máa lè fọwọ́ gbẹ́ òkè òhùn àfọ́dàbà tó ṣe fọwọ́ gbẹ́ni oye ọrọ̀ bí lọ́rùn sí mẹ́mọ̀rọ̀ pọ̀ ọlọ́wọ́ tí ó yọ àdúrà náà nìsí wọn náà bá yí òun náà pé àà òótọ́ mà ní wọ́n ti wá gbogbo àwọn sábà pàmò fọ́lá mi lọ́dà kọ̀ wá sí kẹ̀kẹ́ nu wọn tó takò ilé ìjìmá wò ní oye eléyìí láti tẹ́mọ̀ ọmọ tí alàdọ̀là oye dágbẹ́rù wà wọ́kà sídìkì yarí ní àmọ́ pẹ̀lú àgbà sí ní ṣẹ́yìn sọmi sọmi pẹ̀lú àgbà ó ní ẹwà mo ti lọ sí irú ẹ̀ lèwọ́ mbẹ̀ ẹ̀rọ ti mú káwá fún mi iṣẹ́ mọ́ kíkọ́ pàpọ̀ wa máa ṣiṣẹ́ gẹ́gẹ́ bí kerosene ṣe kabiru ah ṣẹ́wọ́n táwọn èèyàn rẹ̀ tó ní ká máa ká máa ṣe aláàkọlọ bí sùdíù ọ̀nà sí kéèbì ah, abdulatif ẹ́ nípa ayé abọ́kẹ́rẹ́ khalifa ẹ bọ́dá atẹ́kọ̀ọ́ wà bí èyí bí ẹ àwọn atẹ́kọ̀ọ́ wà mẹ́ bí èyí bí ẹ atẹ́kọ̀ọ́ wà mẹ́ èyí bí ẹ ilé ẹ̀dì tàràwì jàǹkì àwọn kẹ́kẹ́ tó ń ṣẹlẹ̀ tó ń ṣẹlẹ̀ láàrin ní ṣẹlẹ̀ láàrin wa ilé ẹ̀dì tàràwì jàǹkì ìmọ̀ kíkọ̀rà kíní jẹ́mọ̀ kíní kíní ìjùmọ̀ àtùkú tí ni ó lè wa ẹ̀dì àdébìkí lẹ́mẹ̀ta ní jẹ́mọ̀ kò jẹ́ kí mọ́ ó ti jókòó nìyẹn àwọn àti ẹni mọ̀rọ̀ àrùn gbẹ káàyè táwọn yẹn ti ń kí lọ́dún ọdụ ọ̀dà ní kó máa fi papọ̀ òní ìdùnnú àwòsàn kò sí ni ó di yé wa èyí tó jẹ́ ọ̀rẹ́ náà ni irun júmọ̀ ẹlẹ́ẹ̀kejì kápẹ́ irun ẹlẹ́ẹ̀kejì ó di yé wa náà àwọn lakinnahum ka'afrad ka'afrad ghayr ma'sumin amẹ́ríkà ọ̀kan wọn wọ́n yìí ti ma'sum wọ́n lè ti mistake fàlẹ̀ ismatu ìdáàbòbò kò bí mistake li anbiya Allah wa malaikati fún àwọn malaika ọlọ́ọ̀bá anábí ọlọ́ọ̀bá ni àtàwọn malaika rẹ̀ wa amma ghayru anbiya amẹ́ntí ìbásanábí ọlọ́ọ̀bá wal malaikati ti malaika

láàrin àwọn nǹkan tó tẹ̀lẹ̀ pàtó àtàwọn àrùsọ tẹ́sìkọ̀dà pàtó àtàwọn ká ìkàwọ́dọ́gbọ́n ركيك وقد ومتعن فحبنا لأصحاب النبي صلى الله عليه وسلم لم ولن يكون أبدا سببا لتمثل عقائك وإكفالها أما جبع النفي عن صلى الله عليه وسلم كنيدي ولو كنيدي ولو لا لا لا تما سو انتم لا تجعلوا لا تتمالي انتم جبعتوا taari ẹ̀rí fún káwọn pàtì ranara aiban fi zari ah, araburu ń bèyí ó di yẹn ah, araburu ń bèyí bára istisharatina man nasuka bi min ulama'ina wa mashayikhina lẹ́yìn ìgbàjọba ti ti mọ́ṣúwárà tàbí ti ṣúra pẹ̀lú àwọn tí a trust inú àwọn àlùfáà wa àtàwọn aṣẹ́wò wa akóòl fáàní mọ́ṣúwárà ìgbà ìpé ranara aiban fi làkàwùdí في هذا الموضوع على الإطلاق ààrin ah, àìbúrú mẹ́ kábọ́ sínú àlámàrí nípa tọ́bíkì pé àwọn sàábé wọ́n bára wọn jà ààrin àìbúrú mẹ́ bala àìbú àwọn nǹkan tó máa jẹ́ àìbú mẹ́ ni pé fi an yàkódàl insan bí jáàl sóìn níyà àwòhúnmá máàn náà ni pé máa bọ́ sínú nǹkan tí ó mà pẹ̀lú àìbà kan àbí àníyàn tí ó dáa tó ti nípa ẹnìkan náà àwọn sọ̀hábà àbí méjèèjì papọ̀ àmà ìdá kan àkáwọ́dù bí elmin tí a gbé tó ń sọ̀rọ̀ pẹ̀lú mani wà adlin àti déédé ni wal insab àti mafi sí mi ni pé kò sábú àna àtàkìlà àna sọ̀hábà khairul bashar gbogbo ma ń ka síra tó bá ń ka ń pa àwọn sàábé kó mọ̀ pé àwọn sàábé àwọn ni wọ́n dáa jù nínú ẹ̀dá ọmọ ènìyàn lẹ́yìn àwọn anábì ọlọ́run ọba wà á náà tẹ́kìdá àná òmùgẹ́rẹ̀ màsùmíìn kálí máa pé wọ́n ti màsùm màsùm ní pẹ́ntì olùsí mistake wà á nà máa wọ́ká báàbí im xatọ́ àlà xatiya larbanu ó ní wà á nà máa wọ́ká min bẹ́ẹ̀ kama pé n tó tẹ̀lẹ̀ láàrin àwọn kankanú wọn hátọ́ à mistake láàkàtíyà kìí sẹ̀sẹ̀ mi kí ni àti méjì hátọ́ àwọ̀ àkàtíyà ó ní àti sí ní kìí sí ẹ̀sẹ̀ ni àkàtíyà ẹ̀sẹ̀ àwọn orílẹ̀ àwọn ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ rẹ̀rẹ̀ hátọ́ à mistake kí ni yàtọ̀ rẹ̀ yàtọ̀ ni pé hátọ́ à wọ́n lè mọ̀ pé n tó tó ń sí dáa sẹ́kù mistake rẹ̀ ànábì ìsára náà ní fífi wá bí ẹnìkan kò mí yẹta ó lámìírò àà nǹkan máa ṣe o mo ní kí ló ṣe ó ní bóun ṣe ń dáwọ́ báyìí tó ń wọ́n ní ọ́fíìsì òun báyìí sílẹ̀ tí ní fíríjì lòun lọ ló bá gbé lágọ́lì tí wọ́ta ló bá mú bóòlù àwọn ohun báyìí mú láàwẹ̀ rẹ wà eléyìí hápáwà ni wọ́n ti ó sì pò sí ṣègìlò òṣèkèrè pọ̀ mọ́ lọ́lẹ́ mú mi nínú Ramadan ó ní sára mi wà mi máa ń sẹ́pàdà mú ní ara òun ní àti ẹni bá ti mistake mọ̀ mi tó bá jẹ inú ààrẹ ọlọ́run ló fún mọ́ ní mọ́mọ́ máa sọ pé mo ti mistake o kwalé jẹ mọ́mọ́ ti mistake eléyìí ọ̀tara rẹ jẹ alábẹ́ mistake ló ti bóyá ìtara eléyìí lóòótọ́ eléyìí àkátọ́ àwọn ó di ọlọ́run àti ìṣúra ní nǹkan mẹ́ta àwọn òfin bí i ọmọ mi kí ni nǹkan mẹ́ta náà ablative nǹkan mẹ́ta alábìnrin òní bíbí wa ń jẹ́ bá gbàgbé ti bẹ̀nìsíyà náà ń jẹ́ bá fọ́ọ̀sì wa ti bẹ́ẹ̀ ni àti ìjọba ti ọmọ àfọ ọdún yìí nǹkan mẹ́rin ta àyàrí ìwò ìlú wa níjọba gbàgbé ti àgbàgbé alágbọ̀nà tó gbàgbé àbí ọyàtọ̀ fún díẹ̀ sí mistake sí àbí ọyàtọ̀ fún díẹ̀ pé wọ́n fọ́ọ̀sì yẹn sí ọlọ́mọdé àbá wọn kó sáwọn kidnapper àtàwọn èèyàn ọlọ́ọ̀gbà kó sí àlọ́ múlànà ọjà gbogbo wa tó bá bọ́sọ̀ wọn ni káyíkà járúwà aládùúgbò banza járúwà olóòmù mọ́sọ̀ bá mọ́ alábi ẹ̀mú gẹ́gẹ́ tó wá mú ọlọ́run tí wọ́n mú yí ẹ̀sìn bí ẹgbẹ́ ni mú wọ́n kà sí ilé de wọn ọmọ ẹgbẹ́ nìkan nínú gbọ̀n. kátàlá àkàtúyà wọ́n ṣàdáàn bẹ́ẹ̀ ni àmúrẹ́yìn àwọn àmúrẹ́yìn yàtọ̀ síra wọn. فإذا جاءت الرواية تبارك بمبع في آتعن في صحابي تلقوا الصور صحابي لا يدوك أبوك صحابي فلا تقدم على ردها ما تقول فات دعنو ولا تقبلها بما تقبع ولي حتى تنظر فيها تنظر فيها تفي ويتي أروي فوجدت سند صحيحا تبارك إسناد فبواي تعداني فهذا من أشياء الذي هم غير معصومين فيه فيها إليه هو يقول أصل التعبير له ọmọ ènìyàn lè mọ́sí mistake wọ́n um yuqti'una kasa'ir al-bashar àwọn náà máa fi mistake gẹ́gẹ́ bí àwọn èèyàn yòókù wọ́n jẹ́ tẹ̀sán náà da'ifan tó bá bí ìtìnáàdì ọ̀rọ̀ tó wọ́n sọ yìí lẹ ọ̀rọ̀ kan náà tó bí ń jẹ́rò la nínú ẹ̀ fabqi ala al-asl tala salawatullahi wa salamu alayhi ìkẹ́ ọlọ́wọ́ bá kọmọ bá wọn pẹ̀lú gẹ̀rẹ̀ bí dalil kitabu wa sunna àtọ́pá wọn ni wọ́n dájú náà yẹn pẹ̀lú lásán ọlọ́wọ́ bá ló wí bẹ́ẹ̀ ما kitaabẹ̀ àmì ló wí bẹ́ẹ̀ nínú sunna rẹ̀ amma mad'ullahi tabaraka wa ta'ala ẹ̀yìn ọlọ́wọ́ bá tó bẹ̀rù yẹn wọn sọ abẹ́ni pé muhammadu rasulullah oni wàlẹ́rìnà àṣìdá wà lálùkù fàr tí kìfìrí bá rí wọ́n mọ̀ fún ọkùnrin sàábí tí kìfìrí bá rí wọ́n mọ̀ fún ọkùnrin àmà láàrin ara wọn rọ àmà ó bẹ́yìn àwọn wọ́n láàánú ara wọn lójú tara ọmọrúkọ àn sójàdà ẹ máa rí wọn máa kírun wọn máa rò kó máa sojú òdì àwọn ẹsẹ ara wọn wọn ní ara wọn lójú ni ó di yẹpẹtàgbọ́n fadlamínà láì wọn dùwárà gbogbo gbà

فأزاله وتجد فجر فاستقلد فاستوى طوى في دليله تجد دليله على سوق لنا وبنبوره يعجب الزراع ليبيد بيع الكفار طوى جو أفاته من كان تجو ليه جمع بيع وكفرين البدرين وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم ọlọ́run sáàdé ń fásitì ọlọ́gbàgbọ́ àtàwọn tó ṣe ẹ̀rínú wọn ọlọ́gbàgbọ́ mọ́kísílẹ̀tẹ̀lẹ̀ àforíjì ẹ̀ṣẹ̀ wọn wà ájìrìn àzíma àti ẹ̀ṣẹ̀ tó tóbi fi áàrìlẹ̀ àyà inú àyà alákùnrin dáka yìí mada allahu tabaraka wa ta'ala jumlatu ashabi rasul sallam ọlọ́wọ́ bá okùn gbogbo àwọn sàbẹ̀ wallazina ma'ahu kò gbogbo ọdẹ yìí wọn ìlànà asùlù fi gbogbo pé asùlù wọ́n كثبت عن النبي عن النبي صلى الله عليه وسلم انه قال قام معي كان النبي كان سبحانه لا تسوبوا اصحابي اما بنوا اتلوا عن اصحابي اما بنوا اتلوا فلو ان احدكم ترجع كو ان كان يباتي لسكني كان انفق مثل احد ذهبا تبا في توتك احد اوكي احد اوتو بجوز ما روكي وايلو اوديوا تبا في سعرا ما بلغ مد احدهم ولا نصيفه aw nasifahu kò ní tó múdù yéró torí àìfi múdù wọn àìfi wọn gold kò yẹ ní tó ìdajì rẹ̀ gan tẹ́lẹ̀ fi gold ni gbogbo gold náà ni ó di wà fa'adha madi min rasul sallam li ashabi isa sallam eléyìí náà fẹ́ jẹ́ ẹ̀yìn sílẹ̀ nabi sallam fáwọn ashabi rẹ̀ فياتي فالتفصيل في ذلك في كلامي عن عدالة الصحابة في باب المستقبل من هذا الكتاب إن شاء الله أفعني عن بو هذا لا يكون رأي نقبل روح نبي سلم نقبل عدالة والصحابة نصر الله وعفوني حديث الصحابة كلهم كلهم هدول gbogbo àwọn sàbí àádìl ni wọn kò sí fásitì nínú wọn ó di yíwa باب àti wọn náà bá asábẹ́ min bábi mustaqbal bábi ti lubu nawo niyete yi afa àwọn aza pe ni alkatani on so nu wa kal kasida to dara pe la taqbalna min tari'i kull ma gbogbo ọ̀rọ̀ tó wá bọ́ ń pọ̀ ọ̀rọ̀ ìtàn kọlọ̀mọ̀ àbàwọlé jẹ́mú ọ̀rọ̀ wá tí ní ọ̀hátù kọlù bàná gbogbo tí àwọn ìkẹ́lẹ́ kọkalẹ̀ táwọn àkábà kọkalẹ̀ akọlọ̀mọ̀ tí wọ́n kójọ lọ́mọ̀ àbàwọlé erùwẹ̀lẹ̀ àdìs وودي حديث لو رواية حديث كان منتقى, منتقى عن أهل قوي عوان توقع إسناد له دادا ودي سيما زاوي الأهلام والأسنان فأقبع له عوان ذلك أني أقبل أقبع نوان إما تقوم ذلك جاني وده موني بايما كابن المسيب سواء كذا وكذا مسيب أفاوي وعن المسيب طالما طالما قوي سعد بن سعيد بن المسيب نعم أما صار بوبا بوبا اما صار اه هو انا ما بلا تابي تابع بقى من عودي سعيد بن المسيب ودي هو نعم قالوا لا باكر كابن المسيب يبي هو المسيب والعلاء ذاك بن على علاء ومالك ابي مالك دوا في افريقيا وين بعيد والليث تفاعدك بن الليث وزهري أبيزان زهري أو سفيان دافع وسفيان وعفا لنا نوا وعوان روان لما بولي وما إلى ذلك اللهم باركما أي إذا أردت تاريخا صحيحا تبقى نبقى تاريخ وتبليه فهو الذي يرويه آء الله قلنا نتام وتعكاوك وإمامه وأمثاله وتعبابه من السكات إنه تفقتها لا كما يقول الكثيرون مما يعتنون في سيرة أصحاب رسول الله عليه وسلم يقول لهم يا ماسو فقل لكم ثم تفبوك وسبع سبع وسلم إن تاريخنا أسود مظلم قاتم أما تنوالوني كسوككم أجا دودو بري بري بل لا قوة قوة بل تاريخنا أما كانت إسلام جدي ناسع ناسع تمني jamilun tó rẹwà ni tọ yi tó wà ni yẹ̀sán tí ó ìsánú bí kìrà àti tí ẹ bá ń akbar kádó wa sallam wa ajma'in وعليكم السلام بالله وبركاته لا تسوبوا àwọn ọ̀gbàrí sì ń bọ̀ tí a dábàá sọ fún apẹ́ ká sọ́ra fún ẹ̀kan nàdìl balaga òun ni àwọn gbàgbọ́ òun ni Buhari tiwọn ó ní àwọn ọ̀gbàrí sì ń bọ̀ àdíjà àgbélọ́ ẹ̀ buhari muslim àwọn gbàgbọ́ ọ̀dì tí àwọn gbàgbọ́ ní nábìl balaga tó gbé ọ̀pọ̀lọpọ̀ irọ́ lẹ́sìn mẹ́mbẹ̀ làtà fi mú àwọn ọ̀rọ̀ tó wà ń bẹ̀ wá fún wa bí àwọn èèyàn yìí ni ẹ̀rọ bínú pẹ̀lú jalayi lọ khairat ibi òkú lọ fẹ́ lọ sálẹ̀ tó jẹ́ kútó pọ́pùlà tí wọ́n ní ka jalayi lọ khairat kàkà bẹ́ẹ̀ wọ́n lè mẹ́ka Qur'an àmọ́ ka jalayi lọ khairat ó ní ọ̀sọ́ bó ti rí nìyẹn kọ́ wá ní lára gbọ́dọ̀ gbọ́dọ̀ lálẹ́ ọ̀kà ìrà àti ẹ̀ka aburú ni wọ́n nàyàn ni wọ́n nàyàn tọ́mọ ọ̀dà bí ọ̀nà ọ̀nà ọ̀nà ó fi àjí ọ̀nì àbí wọn lè gbé jáde ọmọ ogun mi ìgbàgbé aláti kíyẹ tó tó asosiyeti ara mọ́gbógúnmi àyẹ̀wò sì máa já ni ó ní gómìnà náà lọ́wọ́

Hmm. ọmọ tẹ́kì bẹ́ẹ̀ni kí barista wúlábí àbíwáhab ọlọ́gọ́wà fúrújì òun náà sọ̀rọ̀ ẹ̀rí ọlámir adúgbẹ́lọ́wọ́lọ́wọ́ bàbá ní alhamdulillah ó èèyàn yí àwọn tẹ́kì àwọn èèyàn wa mo ní àwọn èèyàn mi wa àwọn lẹ́wọ̀n èèyàn mi àwọn èèyàn olè àwọn èèyàn bí wa à ó ní ẹ̀bẹ̀ pé ìdálà lẹ́yìn ó láwọn ìdálà yìí àwọn tẹ́kì ń sùfù tí wa tí èbá ti bẹ́ẹ̀ àwọn ń sùfù wa ẹbí wa kúrẹ̀ lọ́lọ́wọ́ àmọ́ àwọn èèyàn yìí náà á sí àfẹ́jù káàfù ní wọn kò gbogbo wa wọn bá ní àwọn tí wọ́n ń ṣe báyà àbí wọ́n lọ pé fásitì àmọ́ káàfù wọn yà wá kó wọn àgbò ìtúlẹ̀ ó rí èsì rí owó làbí wí ni kọ́lọ̀ bá fún mi ó láwọn èèyàn àti ju wọn pọ̀ àwọn àti ju wọn tó ẹni bá tí ó ní wọn bá tó ti nímọ̀ lára ó ní wọn mọ̀ pé á àti ju àwọn ibi pọ̀ tí ẹ bá gbọ́rọ̀ òrùn mi àwọn náà ti máa máa tún bá wà láàrin ara wọn ọ̀rọ̀ mi dùn mọ́ sọ rẹ̀ bàbá ẹ̀ka ló fi ọ̀rọ̀ ọmọ Inú ẹ̀sìn ìyáàmù ìlẹ́yìn àti àwọn tí ìṣẹ̀lẹ̀ ìṣòro ìyọ̀mọ̀ tó dáa. Ìṣòro láwọn àbámọ̀bá náà ẹ̀sìn tí mo bí ọdún táǹkì òun. Ó ní bẹ̀ṣẹ̀ bá bí àwọn kírísítẹ̀ náà lè rí. Títí tí ká lè jẹ́mú ìlú ìfọ́lẹ́ tó kírísítẹ̀ làwọn ìṣẹ̀lẹ̀ àti kírísítẹ̀. Èyí náà bá ẹni kírísítẹ̀ lẹ̀ wọ́n bá tẹ̀gbọ́n náà láti àgbà pẹ̀lú ọba lọ́dọ̀ kí ìlú ti ká lójú ṣe ìlọ́dà lọ́dọ̀ rẹ̀ ó lè sọ ọ̀rọ̀ fún mi pé mi kì í béèrè lọ́wọ́ ẹni tó lọ sí ilé ìlú mi ó ní láti ṣe bẹ́ẹ̀ òun ló lọ sí ọmọ òun òun ní báwo láti ó ti láti ṣe òun lòdì lọ sí òun ìgbẹ́ ọgbà yẹn tẹ̀sán wọn fọ́ wà ní ìlú ṣé irú èyí. àbáyọ̀ ti àbúkọ̀ wọ̀nyí. rárá o rárá o Islam ló ní ẹ̀rọ ẹ̀rọ káyì ẹ̀rọ ó bá rìn fún ọpọlọ wọn ò gbé kó wá lóbi tuntun mọ̀ nípa ìsìnkú lọ ìmọ̀ akọjú nǹkan ní ọpọlọ wọn mọ̀ ìgbẹ́lọ̀ fún pé káyì bàbá yìí mọ̀ pé àwọn ògbó tọ́lọ ń tẹ́ láti kọjú òdìdó ètò ìṣe fún nǹkan lóde òdì òdì kó sọ ń kọ́ lọ ní ọ̀rọ̀ skul kó kó kó ká ọ̀sẹ̀ ṣe náà ẹ̀mẹ̀tẹ̀ ọlọ́run bá a ṣe ní ìsìn gbogbo àwọn most of the institutions àwọn mẹ́ta ti yóò ń kọ̀ntú àwọn àrùn súnnà ni wọ́n ó di ló fà gbogbo ọmọ mi bá lọ tó bá bílẹ̀ yunifásitì bá kí ìwé wọn kọ̀ léka yóò di àfa súnnà bí mi ó di sojọ́ yẹ wọ́n ni ọ̀rẹ́ àfa àmúdá kan bẹ̀ àfa àmúdá ṣe máa ń sọ̀rọ̀ mọ́ sọ́kùn kò di àyè. aláàjì tìyà mi wà wó lọ́wọ́ ọ̀rẹ́ wọn ni sokoto àfa àmúdá máa bí lú ni pé ìjọlọ́jọ́ rẹ̀ yóò máa ní kó ná ẹ̀mọ̀tí wà bá mọ̀lá pé mẹ́tẹ́ máa wà bá lélé kí ẹni máa ní kó ná lágbọ́rọ̀ bá kí wàá tẹ̀lé àwọn ọmọ rẹ̀ bá yọ yunifásitì nígbà tí àwọn ọmọ rẹ̀ dé yunifásitì wọ́n di alùsùn náà àwọn ọmọdé àwọn ọmọ mi gan tí wọ́n ti tiẹ̀ lọ títí ẹ̀ tiẹ̀ wálẹ̀ díẹ̀ tí máa rí bí tọ́lọ̀ ti yọ sí òbí ẹ̀ ọmọ yọ sí lọ́nà sọ́jà ó ní ẹrẹ bí ọ̀nà bàbá onítọ̀ àlẹ́mọ̀ ń gbọ́ inú vip lánàá pé á ah, ọ̀rọ̀ inú wa pé bàbá ní kòtò sọ̀rọ̀ ẹ̀mí gẹ́gẹ́ lòdì rẹ̀ ó ní ẹgbẹ́ tẹ́lọ ni ó bá sì mistake yẹn o Islam ẹ̀ ti dáàmà fi gbò tí ọ̀rọ̀ mọ̀tò bá mẹ́ pé Islam yá ìdúkẹ́ ẹgbẹ́ kọ́kọ́ fún Islam lọ àwọn mọ́tò ìbára bíi òfẹ́ẹ̀lì ìbára bíi fíjó kankan yìí máa dírẹ́sì rẹ̀ ẹ̀tù fi dírẹ́sì sí gbẹ̀ngàn ẹ̀ máa dírẹ́sì ẹ̀ máa lé àwọn kíríkì máa la àmọ́ mẹ́jísíkà tí wọ́n ti fi lé gbẹ̀ngàn máa la ọba jẹ́ ni torí gbogbo ẹ̀ wà ẹ̀ẹ́dẹ́lẹ́ òtù wàrà àti ẹ̀ ó di bí ẹni tó ti pa tó ń lọ ìbúra ni ọbẹ̀ sí rẹ̀ léṣe ó di mẹ́jísíkà ọmọ wọn máa polo mẹ́jísì ni they are only two cars mọ́tò méjì kò lára àgbáyé mẹ́jísì and others mẹ́jísì àti ọkọ̀ àwọn ọkọ̀ míì gbogbo àwọn kọ̀mí ọ̀kan náà ni wọ́n gbogbo ọkọ̀ rẹ̀ kí ló kọ ọkọ̀ rẹ̀ lọ́wọ́n dà tó gbé káàkiri àti òpẹ́ẹ̀lì àti gbogbo àti pijó àti péjọ ọba pẹ̀lú pọ́ọ̀jọ ọba pẹ̀lú péjọ ọba pẹ̀lú pẹ́ẹ̀jọ gbogbo ẹ̀ náà gbogbo ẹ̀ wá dá ọkọ̀ kan ni wọ́n lórí ìdíná ọjà wa nù ó di wa wọ́n ọjà wa lójú bẹ́ẹ̀ ni àwọn mẹ́rin balẹ̀ ikú tó wá fi lè wá mẹ́rin two hundred mẹ́rin two hundred ni tó fẹ́ báyìí wọ́n fi wẹ́tọ́ wọ́n fi sọmọ sáì pé ọwọ́ sáré wọ́n fi sọmọ kọ́ wá gbà mí kò sí ọ̀nà tó fẹ́ gbà ó lọ lókọ lù kan àmọ́ pé mọ́tò wọn yà wà káàkiri wọ́n ti táwọn ti kọ́ ó ní ṣùgbọ́n mi wà rẹ̀ kọ́ wá gbà tó mí ọlọ́run sànà ẹbí bá gbà ebi kò tí lọ ilé ìjọba ìjọba ìjọba ìbéèrè béèrè o ebi kò tí lọ àbí ní béèrè béèrè o tó yunifásitì yẹn gan ni ó fún lẹ́kọ̀ọ́ ìwọ wọn fi gbé ìwòsàn ilé ìjọba ìwà yìí nìkan gbogbo ní ọgbẹ́sọ̀ ní kò mú references wá àwọn christians wá bí lọ́wọ́ pa tí wọ́n ṣe fún òní reference àwọn mùsùlùmí tábà bèèrè tó ẹ̀sìn wa ẹni reference lọ́gbà tó bá àwọn mùsùlùmí ọdún bẹ́ẹ̀ náà jà tí ẹ bá mú tí òní reference wa wọn ò ní bẹ́ẹ̀ dáàlì gbogbo lè ní bàbá yẹn sọ̀rọ̀ àìfún ó di yéwà yóò àfihàn lọ́kàn rẹ̀ wíwọ́n ọmọ ẹ̀yọmọ tó ní òun nù wọ́n bẹ́ẹ̀ apá rò ní ìmọ̀ tí ọba sọ́ra gan wá tí wọ́n mẹ́lẹ́ pọ̀jù ó lè fà fẹ́ lọ́pọ̀lọ́ rẹ̀ náà wọ́n á lè gún sẹ́rà ń tẹ̀lé. tó Thank you ọ̀rọ̀ olúwa àmìsáàlùhùn wọ́n láti rú àtìrú wọn àbíkọ̀ tó bá yìí alámọ́ka tó ẹwọ àmìsáàlùhùn ní òun lágbọ́mọ́rí tó jọba yìí tó ṣe ó kàbírù wọ́n ní oníwà àmìsáàlùhùn ó gbọ́dọ̀ dẹ́kọ̀ àwọn àfáàyàn ó ní àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọn ẹ̀sẹ̀ tó jọ wọn ó dín oni ay idha aradta tari fa dalile fa huwa alladhi yarwihi a'ullahi onna da ko yika wa amsaluhum owo tó bá yo ko me fẹ́ tó ro he wa amsaluhum àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ní ẹ ma ma ìrẹsìn ọ̀nà yorùbá lọ pé àwọn àdùsùn àbẹ̀ wọn lágbára gan ó lè the only thing pé ẹjọ́ iná fi prevail àwùjọ ni pé ó chip ilé ẹjọ́ chip ustaz abdulrahman kakuri tó wájú ni àjọlọ sí kásù wọ́n á ń béèrè pé ìlú àwọn ọmọ ọ̀sán wọ́n á ní gbọ́bẹ́ ti lọ́ọ̀ fẹ́ẹ̀tì ẹ̀yọ́sàn seventy five thousand àbí eighty five thousand ó lẹ yorùbá ó kéré ju yọ̀sán eight hundred thousand ọ̀rẹ́ sí lọ so àwọn ilé ẹ̀kọ́ mẹ́rin owó ni owó ni ó lè owó ni tó pé àwọn tí wọ́n ń dìmọ̀ púpọ̀ ó lè láti lọrin lọ́wọ́ àti pé lọrin ẹ̀ tó ṣe dámadáma díẹ̀ ilẹ̀ yorùbá owó ni rẹ́sì ó lè wà lọ́fà ọdún ẹgbẹ́ ọlọ́ọ̀bá wọn fi sọ̀rọ̀ sọ́wọ́ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yẹn wọ́n máa wà ní kọ́ọ̀tù wọ́n wà ní àwọn ẹgbẹ́ ìkó ní gàǹtàmọ́ àlàbà rẹ̀ ó di ewu tó wà mẹ́nu wallahu ta'ala alam náà wa alaikum salam dùnà. tọ́ báàbù wọn wọ́n ni máa jẹ́ àfi ìyálẹ̀ sọ́láàdù máa jama báàbù tó wá ń pa ìdáhùn padà pẹ̀lú jama ìsúkìrò pẹ̀lú jama an Yazid bin Aswad kala صلينا مع النبي صلى الله عليه وسلم فجر بمنى النبي صلى الله عليه وسلم اكلكم النبي صلى الله عليه وسلم منى صلى الله عليه وسلم إنه صباح فجاء رجلان حتى وقف على رواحلهما أما رقم بالنسبة هو بجل تنسوا فأر... فأمر النبي صلى الله عليه وسلم يجيء بهما النبي واني يقول لي في هو فارتعد من الخوف فقال لهما ما مناكما أن تسليا مع الناس كلهم في أليستما مسلمين المسلمين قال بل يا رب بلى يا رسول الله مسلمين بلى بين المسلمين ويا رسول الله إنا كنا قد صلينا في راحلنا أتكلم تدتواني قال أما إذا صليتما في رحالكما تبادي كلمة تنتهي ثم عفيتما إمام تبادوا أبا إمام فصليا معه أتكلم فإنهما فإن عاد لكما نافلة إلا كيما جنافلة ولوني بين أدعي àbí olùjẹ́ èké inú ẹ̀ ó yẹ pé tí wọ́n wá kéwọ́n jẹ́ pé tí wọ́n kiri gbẹ̀yìn wọn rawa o ahmadu wa abu jaud wa rawa tirmidhi wa nasa'i tirmidhi bi lab idan salaykuma idan salaykuma fi rihalikuma tẹ́bá ti kún kírun ní àgọ́yìn thumma ataytum masjid jama'a tẹ́bá tó wá ní máa tí ó ní kí jama'a فصليا معهم إما كانوا قالوا فإنها لكما نافلة وجنا فين لفين كانت ربيع عزيز حسن الصحيح وساو عيد ابن سكن ففي هذا الحديث دليل مشروعية إيادة الصلاة من نية التتوع يقول لك الإسلام فرما مشروع كي كي فلو أن يكون نافع لمن لمن صلى الله عليه وسلم فرض صلى فرد من الوقت كي أولا في جماعة أو منفرد وذكي جماعة وذكي جماعة أبوك لا ركن إذا أدرك جماعة أخرى في المسجد فما جماعة من توكل ما أسلم قد روى أن حذيفة أعاد الظهر والعصر والمغرب أنا قال كنت أن حذيفة أتون زور لك ولا تون عصر لك ولا تون المغرب لك قد كان صلى هما في جماعة ولا تكون جماعة ما روى عن أنس عن أنس أنه صلى مع أبي موسى صبح في برد مرد مربد بعد ما قال أبي موسى أذكره أصباب سيدنا أنس أذكر أبي موسى أنه مربد ثم آتي المسجد لأن عميد وواس مناسي جاء ماذا فأكمية الصلاة عميد وابا عميد وابا عميد وابا عميد وصلى يا ما المغيرة بن الشعبة وكان قالوا مغيرة بن الشعبة أما قول الرسول في حديث الصحيح ما في بلغ نبتة من حديث بن المكين لا تصلوا الصلاة في يوم مرتين أما كانوا كنانية مجي لجو وقال ابن عبد البر أي اتفق أحمد وإسعاق أن ذلك أن يصلي رجل صلاة مكتوبة عليه ثم يقوم بعد الانفراد ويعيدها على فرد أيضا náà gbé kíyàsí kí ní jama ọ̀ràn ayẹ̀ kó tó wá dídé kó tó wá lóòtú fẹ́ kí ní jama kó tó wá kí ní ọ̀ràn ayẹ̀ yẹn tó tó fẹ́ kíyàsí kí yóò kì náà fìlà olùyìn olóní aláfáàdì olùyìn àìdẹ̀ àmà mà ń sọ́lá sáàlì máa jama àlà náà náà fìlà àmà tó bá kí pé náà fìlà ni òun ké اقتداء بالنبي صلى الله عليه وسلم في امره بذلك هذه قوة النبي صلى الله عليه وسلم فليس ذلك من إعادة الصلاة في يوم مرتين اليوم يقول اكتبوا كنا ليلة جنين وجمع لأن الأولى فريدة فلا كنا مجرعيا والثانية نافلة ليلة ما فيها فلا إعادة من ايدين ما يقول okinu lẹ́ẹ̀mí tí ó ní nísìnyí gẹ́gẹ́ bí ẹwà ọ̀tún bá ó yẹ náfìlà tó mẹ́ pé ìgbó ń kíyàn láàkọ́ lọ́rọ̀ yà ẹlẹ́kì náfìlà ọ́n di eyín ẹlẹ́yìn kí wọ́n di wàhálà tó lọ́wọ́ ẹ̀rọ bínú tó lọ́wọ́ sí ìlà ètò kiri kiri kiri wà wà lẹ́nu àtà wọn ní ètò ìyá ìyá àgbélé ti wà pé kí ló bá ti kà lórí rẹ ẹjọ́ bá ti kíkà yẹn ṣe ìjọba ti ní wákàtí. ó béèrè ọ̀hún yẹn béèrè ẹ̀ ń gba lánàá àbújẹta. wọ́n á sálà ìbá bí ẹni tí àwọn akéwì àwọn afáàlì àti mọ́mọ́ àdúgbò ṣe ń mọ́ pẹ̀lú. ṣé ìbá ti bá bàbá wa ní ilé ẹgbẹ́ ìgbé ẹ̀kọ́ bá ti ṣe é tó lé yìí.

àwọn ẹ̀rọ fún wa kà ní láti wọ́n láti wà nínú ọdún. Tọ́. Ìlú ìsìkíra ẹ̀kọ́ tó ṣe ń gbà bá ní àwọn paramọ̀. Máa jáde ní ìdára ẹ̀ àwọn apá òun bá ní ìṣẹ́yìn ìṣẹ̀lú ìlú máa fi àmì ilẹ̀ wọ́n wá sí ìsìkíra yìí náà. Lọ́mọ ní mo ti mọ̀ pé kíra tó mọ̀ wá lónìí. Nígbà wo ni ilé kíra tó ti mọ̀ ẹ́ síbẹ̀? Kíra tó ṣe é lọ ní ìrìn ọ̀tọ́ àlẹ́

ó di eyín dáná nìyẹn nínú bí ọ̀sára fàtàwà ìdájọ́ ìsìlẹ̀ fún àgbàǹsì yóò bá mú ẹ̀rí wá ẹ̀rí mi ẹ̀rí mi ẹ̀rí mi ó di ìwà wọlá òtà àlàlà. ó fi hàn yín bẹ́ẹ̀ bí wọ́n ti sọ bí wọ́n tẹ́lẹ̀ bí wọ́n sọ ti rà yín àwọn ìgbìyànjú àwọn ọ̀rọ̀ bá mi àwọn

bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ rẹ̀ gẹ́gẹ́ tako ọ̀rọ̀ ẹsẹ̀ bọ́ọ̀sì rẹ̀ ni. Èrò tó tún kílẹ̀ yà lẹ́yìn ìṣẹ̀lẹ̀. Wọ́n á.